أشهد أن لا إله dáadáa bẹ́ẹ̀ làwọn ẹni rí àwọn náà ń pe ọlọ́wọ́n ọba ní gbogbo gbà kó fẹsẹ̀ àwọn arìnlẹ̀ lórí ẹ̀sìn òdodo ó sì fún àwọn ní ìpinnu lórí o eléyìí tó ti gbẹ́ni tó bá mọ inú alálẹ̀ ní mùsùlùmí orí ńlá ni ẹni tó bá máa nùrù ló lè máa lóore bẹ́ẹ̀ sì ni àtòjíjẹ́ nǹkan ní jẹ́ amábí nǹkan ti ṣe lóòrìn tó mùsùlùmí ò ní mọ ọlá ńlá eléyìí tọ́lọ́ wọn bá ṣe fún un ní ìgbà tó ń jẹ́ mùsùlùmí ẹ̀yà àti tó bá wù ẹni tó ti sẹ́kù ní kẹfẹ́ tó wọlú dáadáa rárá. Iru rádaràdá ilé ile isike bẹ lórí ẹ̀ òun ọmọ wa dúpẹ́ kọ́lọ́ ọba tí ò kito kí tó wọn ọba tí ò pé kí wọn jẹ́ rádaràdá ọ̀pọ̀ ẹ̀rí ọkọ̀ ọba yọ gá nígbà tó bá rí pé ẹlẹ́dàá tó ń gbogbo nǹkan lòún sìn òun tí wọ́n ń kọrin ẹ̀yìn ẹ orin òkú kan fún nǹkan míì tó ti gbé dídá lọ́lọ́run dá òun lè dá nǹkan kan inú mùsùlùmí ó dùn dání mò ń sìn ọlọ́ dání mò ń forí kalẹ̀ fún ọlọ́ dání mò ń pe orúkọ rẹ̀ ní mẹ́sàn-án mẹ́wàá ọlọ́ orin ńlá ni o kọlọ́n ẹlẹ́dàá kọ́dá kọ́kọ́ máa kórè náà jẹ mùsùlùmí kò sí tàbí ṣùgbọ́n ìgbà tó bá ara rẹ ní mùsùlùmí lónìí ohun tó dáa púpọ̀ lọ wà lórí ẹ mọ báwo ló ti sẹ́kù lórí Islam eléyìí ní ìtọ́jà jù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló wà lẹ́gbẹ̀ẹ́ wọn gbélé ayé jẹ́ mùsùlùmí wọn pẹ́ púpọ̀ láyé lórí pé wọ́n ṣe Islam ọwọ́ á lè kù dẹ́dẹ́ kí àdìgbò láyé wọn kó tó mọ́ba láwọn ṣe Islam máa ọlọ́mọ fi sàdánwó bá wa. torí ẹ èyítọ́ wà lórí rẹ lórí pàtàkì ọwọ́ pàtàkì jùlọ ibi kò lórí islam torí ẹ ní mùsùlùmí ṣe máa bẹ lọ́ọ̀ ní gbogbo gbà pélé ìdènà sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsàkì bí ẹsẹ̀ wá ní ojú ọ̀nà tó tọ́ nítorí àdáwò ń bẹ eléyìí tó máa ń ṣe sábà bí káwọn èèyàn wọn padà bá àwọn tẹsí máa lẹ́yìn ìgbà tá a ti sẹ kọlọ wọn bá wọn bá fi irú rẹ̀ sàdáwò fún wọn kọ má bàa gbé ọkọ kọ má gbé pọ ọgbọ́dọ̀ máa bẹ lọ́wọ́ bá ní gbogbo gbà. à ń bẹ ká dúró sísìn ká dúró dọ́gba bá ọ bá jẹ́ mùsùlùmí jẹ́ àmọ́ ní mùsùlùmí tó o bá jẹ́ ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wa sallam mẹ́jọ pamọ́ mẹsì ẹkọ pa mẹsì gbogbo ẹni tó lójú ti gbé mùsùlùmí ni wọn má yí ẹsẹ kúrò lórí dáadáa bí ẹsẹ islam má fi islam sílẹ̀ nígbà kankan nítorí pé eléyìí òní ọ̀sẹ̀ sábàbí tí oríire tí ó fi padà kẹ́yìn ọ̀rọ̀ rẹ kọlọ ọba kọjá kó oríire kó kẹ́yìn ọ̀rọ̀ wa akẹ́kọ̀ọ́ dúró dọ́gba ká má yẹ ká má kókó lórí òdodo àwọn àyẹ̀wò gan-an la fi gbọ́dọ̀ dúró dọ́gba gan-an rí àwọn àyè tá a fi gbọ́dọ̀ dúró dọ́gba wọn pọ̀ mọ lónìí amẹnuba méjì péré nínú ẹ̀ káàsì máa di nítorí kálíba àjẹni tó ṣe ike ní ìgbà tí ó bá yá á padà rí pé tó pọ̀jù nínú títí ayé wa tá a fi fayé sílẹ̀ àfi dúró ṣinṣin lórí ìjọ yẹn ká dúró ṣinṣin lórí ẹ̀. nǹkan alákọ̀ọ́kọ́ onáni asabatu alẹ dín kátóló dọ́gba kátóló tẹsẹ lórí ẹsẹ ẹsìn wọlé ẹsìn náà alìsílám ọ̀ràn yẹn ló jẹ lórí wa kárí pé àfi islam wa ṣeré o àfi islam wa ṣàwádà o a gbọ́dọ̀ fipá gan pẹ̀lú nítorí pé tó ga jù nínú dẹ̀ra eléyìí tọ́lọ̀ wọn bá ṣe wa àwọn àdẹ̀ra tó ṣe fún wa pọ̀ àlè kàdé kò bá mọ iye rẹ̀ ṣùgbọ́n èyí tó ga jù nínú àwọn àdẹ́rà yìí ó náà ní alìsílám ìsìlám tọ́lọ́mù bá wá fi ta wá lọ́rẹ̀ yìí báyìí ẹni tọ́lọ́mù bá tún fẹ́ nínú wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò mú kó dúró tètè lórí islam kò ní kú lórí rẹ̀ nígbà kankan gbogbo bó tilẹ̀ wù ká náà wò ó ṣe tó gbogbo bó tilẹ̀ wù ká mi wò ṣe bá tó kò ní fi ẹ̀sìn Islam rẹ̀ sílẹ̀ nígbà kankan kò ní fi sàwádà bí ti wùlẹ̀ ó kéré ma orí rẹ̀ náà lẹ́ẹ̀bà láàárọ̀ orí rẹ̀ náà lẹ́ẹ̀bà lálẹ́ orí rẹ̀ lẹ́ẹ̀bà nígbà ọ̀dọ́ orí rẹ̀ lẹ́ẹ̀bà nígbà tó kó kò ní kú onílé ayé yìí àbí lórí Islam yá ayyuha alladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ìdúró sísìn lórí ẹ̀sìn ayẹyẹ àìgbòkó lórí islam ọ̀ngangan lọ́wọ́ bá ń pàkíyèsí wa sí nínú ayà yìí bí ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀pá yọ ọlọ́wọ́ bá nípa apàkó páyà ẹ̀sìn mẹ́sẹ̀ gbà láti kú láì jẹ́mọ́ báwo la ṣe ní gbà láti kú láì jẹ́mọ́ òun náà ní ká dúró dọ́gba ká dúró dọ́gba nídìí ẹ̀sìn wa kọjá pé bá ń sẹ́rí òde wa bẹ́ẹ̀ náà nínú wa rí kájá ni tó ṣe wípé àfi gbogbo ọyọ nínú ẹ ẹsẹ wa pàtàkì ọkọjá ntẹnìkan lè fi bá wa dọwọ ẹkẹ ẹsẹ wa pàtàkì ọtayọ ntẹnìkan tó lè máa fi bá wa gbàmì ní àyà àbẹnitọba fẹsẹ alìsílá tọlọmọ bá fi sí ọ lórí orí ńlá lọlọmọ bá sí ọ má jẹ kí ẹsẹ Islam kó di òtún bá tẹmọ ọ lọ́wọ́ ọgbọ́dọ̀ dúró ṣinṣin lórí ẹ àárẹ̀ kan ọ̀gbọ́dọ̀ tí ọ́ níbi kó fi islam sílẹ̀ àìní kan ọ̀gbọ́dọ̀ dàbò ọ́ níbi kó wà mú afọ islam ọ̀yàn sọnù bẹ́ẹ̀ ni alẹ́ títí àbá kan ọ̀gbọ́dọ̀ dé sí ọ níbi kó wà sọ pé mi ò ṣe islam ma nítorí pé àtúbọ̀tán abú nìyẹn àtúbọ̀tán kan òkúrú sí eléyìí ó ti lówó kò lówó má ó ti faragbá ó ti lọ́lá kò lọ́lá má ó ti faradà ó ti ní kò wọ́n yọ ń kó ó ó dé gbọ́ létí àmọ́ ti jẹ́ mùsùlùmí ó ti di káfíìrì báyìí ọlọ́run ti sàdán wò wá o torí ìdí ẹlẹ́yìn àwọn anábì ọlọ́run wọn máa bẹ ọlọ́run ọba ní gbogbo gbà pípé kí ọlọ́run ọba kọ́ fẹsẹ̀ àwọn arìnrìn lórí ẹsẹ̀ ọlọ́run kọ́ máa yí ẹsẹ̀ àwọn kúrò níbẹ̀ kọjá káwọn ọdúró tètè lórí ẹ̀ ọwọ́ nínú ẹ̀gbà wọ́ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ẹ̀nàwó ابن سمعان رضي الله عنه قال النبي محمد صلى الله عليه وآله وسلم أنا بما من قلب إلا بين إصبعين إلا بين إصبعين من أصابع الرحمن òsì ọkàn kan o nínú ọkàn àwọn ẹrú Ọlọ́run ọkàn gbogbo wa pátá polongodo òsì kan nínú rẹ̀ nínú àwọn ọmọ àkọwọ́ ọlọ́run ọba wa ọba àjọkẹ́ ayé ọba tó ṣe é ké ọ̀nà ni Ar-Rahman àárín méjì péré nínú àwọn ọmọ kárẹ̀ lọ́kàn gbogbo wa wà ìṣá àkọ́mẹ́kù tó bá wọlọ́ àmúkẹ́ ọkàn yìí ó dúró dọ́gba wà ìṣá àdáàmọ̀ tó bá ti wọlọ́ yóò mú kí ọkàn yìí ó kúnrin kúrò lórí ìmọ̀nà lọ sí di ìsìnà ọlọ́run ti sọ̀kan ti wà bẹ́ẹ̀. وكان رسول الله صلى الله عليه وآله وسلم يقول eléyìí ló mú kánàbí wa ìké àti ọ̀nà náà kó máa bá tí fi máa wá sọ yìí pé nínú àdúrà rẹ̀ yà á mú tẹ́pẹ̀tẹ̀ kolo tẹ́pẹ̀tẹ̀ kolo gánà àlẹ́ nínú wọ́n lọ́wọ́ bá tó o máa mú kọ́kọ́rọ́ dúró tètè lórí òdodo tọ́ máa mú kọ́kàn dúró déédéé lórí ẹ̀sìn rẹ mú ọkàn wa dúró tẹ̀sìn lórí ẹ̀sìn rẹ ilé ìdájọ́ àtẹ̀kọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àwọn náà ń tẹ́lá lu abẹ́ kí Allahumma ya muthabbit al-qulub thabbit qulubana ala dinik ọlọ́dàkùn ìwọ lọ́ọ́ máa mú ọkàn ẹ̀dá dúró dọ́gba ìwọ máa mú ọkàn ẹ̀dá dúró tẹ̀sìn lórí dáadáa mú ọkàn wa dúró ṣinṣin lórí ẹ̀sìn rẹ̀. ọ̀hún ọlọ́nàbí sọ̀rọ̀ àdìwà àdìsẹ́lẹ̀ ó tún tẹ̀síwájú oníwàlú ìdánù bìyẹ́dì rahman ó sún wọn ẹ̀wẹ̀ ètò wọn fi wọn kálukú ń jọ pé ń da òkèèyàn ọwọ́ ọlọ́wọ́n ọba ló wà. yọ̀ǹkọ̀rọ̀ àkùwámẹ̀ ọlọ́wọ́n ọba ló máa ń gbá wọn gágá wọ́n yọ̀ ó sì máa ń rin àwọn míì sílẹ̀ níjọ́ gbẹ̀dà kò yá yóò gbé àwọn míì ga níjọ́ gbẹ̀dẹ̀ yóò rin àwọn míì lẹ́ níjọ́ gbẹ̀dẹ̀ àwọn atalẹ́rù tó gbé ga níjọ́ gbẹ̀dẹ̀ àwọn tó kọ́ lọ́wọ́ bá gbọ́ tí ó yẹ sẹ́ni àwọn mùsùlùmí àwọn múmi táwa lẹni tó máa ń rẹ̀ lẹ̀ níjọ́ gbẹ̀dẹ̀ àwọn ẹni tó pọ̀ láti kọ́ lọ́wọ́ bá gbọ́ ni àwọn tó ṣe kèfè rí tọ́lọ̀ wọ́n sẹ́ni rẹ̀ lẹ̀ inú rẹ̀ ni wọ́n máa wà títí láéláé títí di ọjọ́ gbẹ̀dẹ̀ bẹ lọ àdúrà wọn tó ń sin máa ṣe ọjà àdúrà ńlá àdúrà tó ga eléyìí tó ṣe é pé kò yẹ ká ti àfẹ́kù rẹ̀ láàrin èmi àti ìwọ ó sì yẹ kó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn àdúrà tá a máa ṣe ládùúgbò àwọn kan máa ma lórí ikú abẹ́ dàgbà abẹ́ dà owó èyí tá a lọ yẹ kí gbogbo wa náà fi sínú àdúrà wa oná ní tó wá nínú sọ́rọ́tò Al Imran kí Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab àdúrà ńlá ládùá o kọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá kọ́ máa fún aládùá yìí sí kó sì máa gbà á kí là sọ mbẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti wá nù Al-Qur'an Rabbana la tuzigh qulubana ọlọ́mọ ti kọ́kọ́ àwọn ogun rí o wọ́n kún rí ọkàn wa o kúrò lórí òdodo kúrò lórí ẹ̀sìn òdodo ba'da idh hadaytana lẹ́yìn ìgbà tí wọ́n lọ́n ti kọ̀nà mọ́ wa mọ́tì àṣìnà wa hab lana min ladunka rahmatan ọlọ́run wá sí ìkẹ́ fún alágbọ̀dọ̀ rẹ ìkẹ́ rẹ là ń fẹ́ innaka antal wahhab torí pé dájúdájú wọlọba tí máa ta ẹrú lọ́rẹ Ọlọ́run ọba kó fún arú àdúrà yìí lè máa dé lọ́pọ̀lọpọ̀ nítorí pé agbára agbára òsínú ẹnìkan nínú wa lórí ọgá Ọlọ́run ló máa yí ọkàn ẹ̀dá ti ṣe fẹ́ Ọlọ́run ọba kó máa yí ọkàn wa kúrò lórí rẹ̀ Ọlọ́run máa sì wá lọ́nà ìgbé yà mú tẹ́pẹ̀tẹ̀ kọlù tẹ́pẹ̀tẹ̀ kọlù bẹ́ẹ̀ náà àlẹ́ ní wọ ọba tó máa mú kí ọkàn kó dúró ṣinṣin lórí dáadáa mú ọkàn wa dúró ṣinṣin o lórí ẹ̀sìn rẹ àdó àwọn olùgbàgbọ́ òdodo nìyẹn kí rọ́bànà látọ̀dọ̀ kọlù bẹ́ẹ̀ báyìí ilhàlẹ́ ìtẹ̀ wàhábìlẹ́nà mílẹ̀dùn kàrà mẹ́tẹ̀ ìnàkà ẹ̀ńtẹ̀lù wàháb bẹ́ẹ̀ ni àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni ọlọ́ láti wọ́n fi àwọn àpòjúwe ńláńlá wọ́n fi lélẹ̀ fún wa ó ti ṣe jẹ́ igbe ọlọ́run bá fi ní màná lọ sí díẹ̀ sí òdodo tíyẹn bá sì dé mú tíyẹn tó ń fi àdúrà tó tún fi ń tì lẹ́yìn ọlọ́run bá èèyàn gbọ́dọ̀ jẹ́ kó lè yọ èèyàn wa yọ. níyọ pé èsè mùsùlùmí ọmọ sọ̀rọ̀ nísọ̀rọ̀ pé èsè mùsùlùmí ọmọ báwọn kèfèrí tó pọ̀ gbogbo àwọn alábàáṣe rẹ àwọn wọléwọ̀de rẹ àwọn kèfèrí náà ni gbogbo wa rẹ gan táwọn kèfèrí ni wọn àlè fèrè ẹsìn rẹ láyé kọsọ pé islam ẹni gbóni ọ èèyàn rádaràdá jásìjásì lásán ni ọ. oore ńlá tọ́lọ̀ máa ń ṣe fẹ́rú ọlọ́run bá wá ṣe fún ọ ìwọ lọ́ọ̀fẹ́. ìdí tó fi jẹ́ pé ọrọ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn láti máa pè ọ́ wá sídìí kí wọn náà ṣẹbọ sọ́lọ̀ kí wọn náà ṣe kèfèrí sọ́lọ̀ kí ló dé tó ọ̀gá àwọn nínú orin táwọn kọ kí ló dé tó ọ̀gá àwọn darapọ̀ nínú òkú yẹ̀yẹ́ táwọn ṣe torí pé yíyọ rẹ máa ń ṣe ní yọ ìmúra tó múra ẹsẹ mùsùlùmí ni ọ̀nà iná ni máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ nígbà tó bá wọ mọ́tò fún àwọn tíráàbù wọ́n máa fún bíbélì fún gbogbo wọn ni lè máa ka orin fún gbogbo wọn lè ní kí máa ka orin báyìí káwọn náà máa gbé náà máa tẹ àmì lórúkọ Jésù agbára mu ṣe nínú sórọ́tò ká ọlọ́run bá ń fún wa nírò nípa àwọn ọ̀dọ́ tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ bí kò sí nǹkan míì tọ́tọ́ káṣí lódodo yàtọ̀ sí ọlọ́run Rabbul Alamin ní àtúntò tí gbogbo aráàlú takòtò lọ gbogbo aráàlú wọn lápapọ̀ wọn tolórí tẹlẹ́mù wọn ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n gbà wọn ò ṣe tọ́lọ́ ọlọ́run bá wá sí ẹ̀ta àwọn ọ̀dọ́ yìí àwọn agbọ lọ́wọ́ bá gbọ́. wọ́n wá tún dúró ṣèṣe lórí ìgbàgbọ́ yẹn wípé mímì kan ní mi àwọn òṣèṣe bàbá ńlá kù wàhálà náà tó lè yọ àwọn fóònù islam táwọn ti gbà. nígbà tí fìtínà ń bọ̀ àmì ìwò ń bọ̀ kàkà káwọn fi islam àwọn sílẹ̀ àwọn yà kó láàrin láàrin ìlú wọ́n kó láàrin ìlú wọ́n lọ gbanú kòtò kan tí ń bẹ lára àpáta wọ́n bá bẹ̀ jókòó á máa sọ ẹ̀sìn wọn àbí dáadé yìí àwa fẹ́ sílọ̀ kú ni a fẹ́ tẹ́sẹ̀ kú subhanallah wọ́n tún da ẹ̀sùn ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì mẹ́mí wọn lọ bẹ́ẹ̀ lórí oorun ṣé oorun tá a sùn náà gbígbẹ̀mí ẹni tó bá wọ ọlọ́run ni máa dẹ́mi rẹ̀ padà àwọn arákùnrin yìí sùn fún nǹkan tó lé ní ọgọ́rùn-ún ọdún àníyàn àwọn dá tóra níyàn bá ń fẹsẹ̀ wá sá sẹ́ni tí òní ti ká sí lọ ni wọ́n bá kó nínú ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ó wá fi wọ́n sórí oorun bẹ́ẹ̀ títí ọgọ́rùn-ún mẹ́ta ọdún lé ẹ̀yìn ọgọ́rùn-ún mẹ́ta ọdún lé àtàwọn àtajà àwọn tí wọ́n jọ lọ́ọ̀bẹ̀ oorun gbé gbogbo wọn lọ tọ́ ọlọ́wọ́n bá wa ta wọn sí lẹ́yìn ọgọ́rùn-ún mẹ́ta ọdún egbe ti regbe egbe ti regbe ayé ìgbani táwọn ẹjọ́ tó ọlọ́run tó wọ́n sí lọ́n tó fún wọn ti kú dáa àwọn èèyàn míì lọ́wọ́ àbẹ̀. wọ́n á rẹ́ nìkan nínú wọn pé kọ́ lọ kó mú owó lọ kọ́ lọ nà. mi lò wọn náwó wọn náwó owó yìí máa owó tó ti lé lọ́gọ́rùn mẹ́ta ọdún owó ayé gbọ́ ọba àgbà báyìí báyìí báyìí ẹ dákun bọ̀ lẹ́yìn ti wá. lọ́ba túlẹ̀ gbogbo èèyàn bá lè àwọn ẹni asáfúnná ni wọ́n tún lé ní ká títí ó tún fi padà wá bá àwọn èèyàn rẹ̀ nínú kòtò tí wọ́n sá sí yẹn ọlọ́run bá wá gbẹ̀mí wọn. àkàrà ọmọkùnrin bẹ́ẹ̀ ni ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò mú dúró sẹ̀sẹ̀. fìràwù ọlọ́nkọ́ lánà rẹ̀ ọ̀gá nù àwọn olórí ikú ńlá ni lọ́gba gbogbo òdòdó gbogbo ràwọ̀ nínú náà jẹ́ àná. anábì wa Musa alayhi salam tó pè níjà tó fẹ́ tì kàn kó akramakumullah wọn wá dájọ́ wípé ìwà mọtò wà àwọn òpin dán lórílẹ̀èdè ibi táwa náà wà lórí ikú mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀èdè láwọn ètò gbowó ìdí nínú dánpa àwọn náà wà wọn ẹjọ́ wá wà kó nígbà tá a dé lóòótọ́ anábì musa sọ fún wa ó ní èmi náà gbà wípé kí èmi àtàwọn dán yín kájọ wá wà kó. ṣùgbọ́n mọ̀ fẹ́ kẹ́ ẹ dájọ́ ọjọ́ tẹ́ da àwọn ẹ̀mẹ́jọ ọjọ́jọ́ lásán ọjọ́ ọdún ọjọ́ ọdún ni kẹfì sódà táwọn èèyàn ní máa pé àrífiṣẹ́ lọ àwọn àbẹ́ fiṣẹ́ ni òjá wá ẹ bá ti fi sọ́jọ́ mi ọjọ́ tí wọ́n firi ọjọ́ ọdún ni ẹ ti fi. ẹ sì má fi sálẹ̀ kẹlòmí ọmọ sọ̀kò òun ló gbé ọ lọ àsìkò dákọ̀ mu ni ẹ fi sí. àbá gbogbo ara alẹ́ àtàrọ̀ ọ̀nà wọ́n péjú pé tẹ̀lé. ànábì wa Musa alayhi salam ọwọ́ aṣọ fáwọn òbí náà gbogbo tẹ bá kú wá lónìí gbogbo tẹ fẹ́ dà ẹ̀dá alẹ̀ ti dà alẹ̀ anabi wa musa aleyhi sẹlẹm wọ́n fẹ́ sá ọlọ́run ọ̀gbọ́dọ̀ sá ó ti torí wọn ń bẹ rẹ yóò gbogbo tí dà yóò nítorí pé bá wọlé ti lọ sá lọ tó bá dé òtún bá báyìí ní anabi musa sọ kọbalẹ ó sì lọ gbogbo tí wọn gbé wá lọ àwọn baba lóògùn àwọn baba lóòtà àwọn babaláwo táwọn wò pé àwọn ah, ah, òun kò kíjọ lè lọ láyé ètò kejì làwọn kó wa nǹkan kan wá sí ó lè wá borí gbogbo dẹ́sẹ̀ àwọn pa yìí àfi kọ́ má jẹ dáadáa bẹ́ẹ̀ ọ̀dà fi wọ́n náà àtẹni àṣetọ́ nìkan tẹ̀ ń jà òun á lérí sí ọ kó wọn rán sàpàná sí ọ wọn náà wọn á lérí sí ọlọ́ọ̀ràn òótọ́ ya ọ̀ràn ọ̀dà gbogbo yà méjèèjì ti dà o. nítorí pé ṣètọ́ọ̀nì oníkálukú ń fẹ́ tẹ̀ lọ́wẹ̀ ọ̀kálukú yín ó sì máa fún ṣètọ́ọ̀nì ló ń jẹjẹ ẹni ọba fún ṣètọ́ọ̀nì ló ń jẹ tó pọ̀ jù jẹ ní ṣètọ́ọ̀nì ó gbé. báwo wá tó bá kó sọ kó ló fẹ́ rántí ọ wọ́n wá bẹ́lọ̀ sí tani ò borí àwọn tó ń bẹ́lọ̀ náà padà borí torí ẹ̀ ló ti jẹ́ pé adúgbò oògùn òkòtì o tún ní iná lọ́ máa ti iná lọ́ ti jẹ́ pé ọ́ torí oògùn kan bórí oògùn kan ní orí ikú máa peléke ni. lásìkò ìgbà tí àwọn òbí náà torórí wọn náà tún pé kọ̀dàrú dán pé áá adúrú dẹ́tà wọn pa yìí kò sí ìdáná tó lè borí ẹ̀ àkọ́jọ́ pé nǹkan kan gbogbo wọn wá gbà láì jẹ́ kí wọ́n ti pàdé ìyẹn tí musa ṣe yọ lọ́lọ́ lọ́tọ́ wọn làwọn wá gbọ́ ọlọ́run ọba gbọ́ ọba musa àti haruna ìdí musa bá pè lẹ́sìn àwọn ọmọ àti báyìí àwọn ọ̀tẹ̀lẹ̀ firawuna ẹ ẹ gbà kó láì jẹ́ pé mi mọ yọ̀ọ̀dá fún ah, ìdí inú ẹ ti jọ ní pàdé lẹ́yìn ẹ ti jọ ti pàdé lẹ́yìn wọn lọ ga yín tọkọ yín dán bóòlù ti kọ́ wọn dán musa tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wọn ti léwu lórí kí wọ́n tó bì tí wọ́n sì ti ń pin náà kó tó bì yá lónà ló tún wá kọ́ gbogbo wọn lẹ́wọ̀n pé báwo yẹn ti máa wá wàwí mú àwọn bá rí nǹkan kan mọ́ bọ́rọ̀ dáadáa bá ti tẹ́lẹ̀ mi ọ̀rọ̀ kan púpọ̀ ló fún wọn máa sọ musa ti kọ́ wọn sẹ́. ọ̀hún ni ok táwọn òwò bóyá èmi ni àbí musa máa pa yín pakúpa máa pa yín pakúpa máa gé ẹsẹ̀ yín àti ọwọ́ ní pàṣípààrọ̀ máa sì wá kó kí kàn yín máa igi dàbí nù láàyè ẹ̀sùn àkọ́kọ́ àjẹ̀rora kí wọ́n ti gé ni lápá gé ni lẹ́sẹ̀ pàṣípààrọ̀ wọ́n tún wá mú ni wọ́n tún kan ní mọ́kì láàyè ṣé èso èsì wọn ló ń bẹ àbí náà yóò kún pọ̀. àbúrò àwọn fún wa gbogbo àlẹ́ yìí kẹwàá wo ìdúró títí lórí ẹ̀sìn ọlọ́run àwọn èèyàn yìí ọ̀yẹ̀ ẹ̀sẹ̀ wọn ọ̀yẹ̀ wọn kó lórí òdodo wọn ni gbogbo tó bá wù ọ lẹ́jọ́ dá aláyé bí ayé lọ́mọ ìdúró títí lórí ẹ̀sìn ọlọ́run akramakumullah àwa náà nídìí láti dúró títí lórí ẹ̀sìn Ọlọ́run anabi wa Ibrahim alayhi salam lásìkò ìgbà tí ó ṣe gbogbo òtò àwọn baba ńlá rẹ̀ lọ́tẹ̀ tọpọ gbogbo wọn wóńwóń gbogbo olùpẹjọ wọn kò ṣe kẹrù lórí báwọn ṣe yanjú anabi Ibrahim alayhi salam wọn dáná kalẹ̀ rẹgbẹdẹ inú òkúkú mẹni tó dá lẹ àwọn náà tó tá sẹ́yìn wọlé súnmọ́ títí ṣètọ́nù fi wá láwòrán yẹn. ọwọ́ aṣọ fún ọ bọ́ọ̀sì fi ní kànàkànà tí ó kó sínú náà. fún ọ wá tó bá yẹ pé yìí wọ́n dáná kalẹ̀ iná bẹ́ẹ̀ tó nítorí èèyàn ròndó yìí sọ náà yìí. èèyàn ní sọ pé o níta ni mo ní máa jọ máa ṣe sí. máa sábà ibi tá sì máa débi kan. anabi Ibrahim alayhi yí padà. Allahu lẹ gbọ́dọ̀ gbogbo nǹkan mi sẹ ẹsẹ lẹ́yìn Allah ẹkọ sọlọ títí wọn fi sọ Ibrahim náà làwọn afi ń lé lẹ́nu ayé wa Ọlọ́run Ẹlẹ́dàá wa ó fà kan kó páàkì ọ̀kadà síta ẹnìkan ti gbé ọ̀kadà tó wá páàkì síta tá a ti gbé ọwọ́ abẹ́rẹ́ lọ Ọlọ́run orí mi ò ń ọmọ mi ọbẹ ba tèmi jẹ ní mọ́sálásí mọ wá ó sì gbé mi lọ́kadà ọ̀rọ̀ àwọn ẹni tí ń lọ bò mí o ọ̀dà ọ̀dà ọ̀dà mo ti ìmánì náà dà wọn máa àwọn ẹni ọlọ́ọ̀yún náà wò àwọn lórí wọn ẹ̀rí báwọn èèyàn láyé nì sádàwọn bá bá wọn nípa pé wọn ò ní lọ síwájú nínú tẹ wọn báyà wọn ń tajà wọn ọ̀rọ̀jà wọn ọ̀rọ̀jà báyà wọn ti ṣe ọwọ́ wọn òfin sẹ́wà àbí bọ́yà pawó àlákòjọ ṣé àwa máa ń mọ̀ ọ́nà láwùjọ wa wọ́n yé mọ̀ ọ́nà ẹ̀rí pé ìgbà náà ìlànà ọ̀rẹ́ ọmọ sọ pé má dákẹ́ o ara rẹ ọmọ bọ kíta ara rẹ ọmọ bọ dákẹ́ o bàbá kan bẹ́ẹ̀ fi kan màmá kan wá fi kan màá sáàtì bọ́ba àtijọ́ ọ̀dọ̀ wa bá mi àlọ́ níbẹ̀ à ṣé ọlọ́ọ̀ ni wọ́n lọ bá àwọn bàbá wọn ọ̀dà ṣe ibi tí àbí tó bá ti dé bá ẹ̀rí kọ̀kọ̀lọ̀kọ̀ bẹ́ẹ̀ sílẹ̀ wọ́n àdúró dédé lórí ẹ̀sìn ọ̀dọ̀ torí ẹ̀ ilé ẹ̀lẹ́sẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́ni wọn máa yọ mí lọ àtẹ̀rù ọ̀hún bí lẹ́ ìlà wọ́n mú ṣèkú ọlọ́run láwọn ẹni tó pọ̀ jù nínú ọmọ ọ̀pọ̀lọpọ̀ àfi kó tó jẹ́ pọ́sẹ̀ pọ̀ ní wọn lápò kàná ọlọ́run dàpọ̀ sàánú wa oníkálukú wa mọ̀ bára ọmọ ni ọba yá fẹ́ máa ń tọ́jú rẹ̀ wọ́n ń lóògùn bá fún gbogbo oògùn tó ń lò fún ọmọ àtòjìjẹ ní jáde ara tó ń kóná jájájá ní gbogbo ń dáadé òwúlò lára ọmọ àwọn òní ìmọ̀ fọlọ́ọ̀ tí kọ́nà kò sí ìdarí wa lọ́sẹ̀ tí ó kùn dáàlò ìṣàlọ́ tètè tí ó fi kò mbẹ̀ àní má bẹ̀. ẹ gbọ́ ni tíkẹ̀ kọ́ wà fà sani mọ́ sẹ́ ó ẹ tàbí ó yóò bá lẹ̀ wò. ṣé ta lọ tẹ̀ ta lọ wà nù lè tó lè mú bá tẹ̀ ta lẹ́ni náà ta lọ wà nù lè tó lè pa ta lẹ́ni náà nítorí pé tó bá lágbára láti dáfà rẹ̀ sèèyàn kọ̀yẹ́ káàrí òtún láyé ma. ẹnikẹ́ni wọ́n bá sì lágbára láti dá sekú pààyàn kọ̀yẹ́ kí kóró mu wa sí ọ̀rẹ́ láyé. a ti wá gbàgbé ọlọ́run nǹkan míì láwa máa tẹ̀rà má. a á gbàgbé láti máa bẹ lọ́run ọ̀dọ̀ nǹkan míì láti máa wá ojútùú tẹ̀ǹtẹ̀ǹtẹ̀ wa eléyìí tí o sì yẹ kó rí bẹ́ẹ̀. àbúrò àwọn lọ àwọn ẹni rí. àwọn dúró dọ́gba lórí ìmáàlì ẹtù wà pẹ̀lú mi Bilal ibn Rabah radiyallahu anhu ẹtọ́ máa ń pèpè fún wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí kọ́ nípa Islam Islam tẹ̀sẹ̀ dé Islam kéde rẹ̀ yáyáyáyá mùsùlùmí. bilalu ẹrú sì ní nígbà yẹn ọjọ ẹrú fún umayya ibnu khalaf ọjọ ẹrú fún umayya ibnu khalaf umayya ibnu khalaf tó jẹ olówó rẹ̀ umayya yìí ọpa aláṣẹ gbígbọn ọbọ ọràn bilalu lókun wọn ràn bilalu lókun ìgbà tí wọn ràn lókun wọn á ní kí wọn kọjú rẹ̀ sóòrùn wọn á gbé òkúta ragadi ragadi wọn gbélé bilal wọn gbélé láyà májẹ̀mú tí ó jẹ káwọn gbókúta yìí kó láyà wọ bilal wọn náà ní kó ṣe kẹfìrí sànàbì muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó ṣe kẹfìrí wọ ọjọ́ mi lọ sí wọn pa gbogbo fáwọn ọ̀dọ́ àwọn ènìyàn ìwọ Bilal májẹ̀mú táwọn fi gbé òkúta ikú láyà rẹ̀ òun náà ní kó o ṣe kèfèrí sànàbì Muhammad sallallahu alayhi wa sallam tó bá ti padà sórí ní táwọn àtiwọ́ táwọn jọ wà lórí rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí àjẹ́ pé àwọn ò tù ọ sílẹ̀ ṣùgbọ́n Bilal igbe tí Bilal ń ké òun náà ní ahadun ahad alọ́kan ṣoṣo ní Allah ọ̀kan ṣoṣo ní Allah Bilal ò yẹ kígbe bẹ́ẹ̀ tó ń ti gbogbo ìyà tí wọ́n fi ń jẹ Bilal ahadun ahad òun náà ni Bilal ń kígbe kótó wa di pé Abubakar radiyallahu anhu ó wá rí Bilal níbi tí wọ́n ti ń fi ìyà yìí àti irú òkúta tá gbélé láyà àti má ti ṣe dojú rẹ̀ kò rùn Abubakar radiyallahu anhu ńlọ wa bilal padà ọ̀sánwó rẹ̀ ó mú kó olóko ẹrú bilal fi dòmìnira bẹ́ẹ̀ ni kí ló mú kí bilal kọ́ máa yí ọ̀rọ̀ rẹ̀ padà tí sáńsẹ ahadun ahad kí ló dé tí bilal ò fi fi islam sílẹ̀ tó ti fi sínà àti àmì wò àrító eléyìí tí wọn fojú rẹ̀ rí kí ẹsẹ̀ kankan lọ́fà bí ìbá ti fi bilal ọgbọ Ọlọ́run ọba gbọ́ ẹ̀mí rẹ̀ ó sì jẹ́ ẹ̀mí tó gbókun àti tó dúró tẹtẹtẹ lórí ìgbàgbọ́ òdodo wọn ní jẹ́ ẹ̀mí tó bá ti jẹ́ ẹ̀mí ńlá ara ló kù tí ó rẹ wù rẹ tẹ̀mí bá ti jẹ́ ẹ̀mí ńlá ara ló kù tí ó rẹ wù rẹ ẹ̀mí wa ẹdíkadé kọ jẹ́ ẹ̀mí ńlá jẹ́ ẹ̀mí wa kọ má jẹ́ ẹ̀mí jákútẹ ẹ̀mí wo lẹ̀mí dákútẹ́ ọ̀nà lẹ̀mí tó ń wá nǹkan tí ọ̀já mọ̀ nǹkan nǹkan tí ò ní láárí ní ọ̀dà bá bá ti rí nǹkan tó fi ti tó wa á àwọn ẹ̀mí rádaràdà ni ẹ̀ ẹ̀mí tó ò ní láárí ẹ̀mí tó ga ní tó ga ló máa wá ẹ̀mí tó ga ní tí ọ̀lẹ́gbẹ́ ni máa wá yàtọ̀ sáwọn ẹ̀mí kéékèèké rẹ̀ ni wọ́n ní wáyé la kílẹ̀ lẹ́sẹ̀ ìnáwó kékeré تعبت في مرادها الأجسام wọ́n ní táwọn ẹ̀mí bá ti dé àwọn ẹ̀mí tó ga ara ilẹ̀ rúurì ọ̀pá ara ìnìkọ́nà ọ̀ràn lọ́wọ́ láti lè pè torí ẹ̀ bẹ́ẹ̀ ni bílà lòun náà ṣe ṣe tó ní àlàjá ó dúró ti ṣe lórí ẹ̀sìn ọlọ́run ọkọ̀ láti fẹ̀sìn ọlọ́run ọba sílẹ̀ gbogbo tó wù kó lè gbà gbogbo tó wù kó lè já sí bíláàlù fẹsẹ̀ ọlọ́run ẹ wá wo bí tọ́nà ti bá lẹ̀ wọ́n rà á kúrò lóko ẹrú ìgbà tó wọ́n fẹ́ máa tẹ̀lé Abubakar lọ́lé pẹ̀tọ́ olówó mi tuntun ni tó dùn wọn pé kí n máa tẹ Islam Abubakar wa ni tẹ̀lé tari lọ́lé mo tún ti tú ọlẹ̀ tó rọ lọ wọn náà ti dòmìnira báyìí ni ọlọ́run bá san bíláàlù lẹ́sàn-án ńlá lórí ìdúró ṣẹṣẹ rẹ̀ tọ́ nǹkan alákọ̀ọ́kọ́ nù àgbẹ̀ká dúró dọ́gba lórí ẹ̀sìn wa sábà ti dúró dọ́gba lórí ẹ̀sìn wa àyùmáyé dáadọ́ tẹ̀sí wa ọlọ́run wa kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó dúró dọ́gba lórí ẹ̀sìn rẹ̀ ọlọ́run wa kọ́ mọ́ gba ẹ̀sìn wa mọ́ wa lọ́wọ́ òsì wa lẹni tí yọ ọmọ abẹ lórí islam títí tí o fi fi láàyè sílẹ̀ aqulu qawli hadha wa astaghfirullaha al-azim لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله nínú àwọn nǹkan eléyìí tá à ń fẹ́ ká dúró dọ́gba lórí ẹ̀ òun náà ni pé ká dúró dọ́gba lásìkò fìdínà fìdínà ń bẹ ọ̀jọ̀mọ́ nínú gbèsè ayé tá a wáyé ó tilẹ̀ jẹ́ pólísì méjì iná làwọn fìdínà ti ń bẹ nínú àwọn fìdínà ti ń bẹ òun náà ni fìdínà. àwọn ìṣojú ìṣojú eléyìí ti ṣe tán tó máa ń fi sórí ahọ́n àwọn ọmọlẹ́yìn rẹ̀ nínú àwọn èèyàn eléyìí tó pé máa fi dá ìgbàgbọ́ òdodo wa wò láti fi ba ìmánì wa jẹ́ láti mú wa fẹ̀sùn sílẹ̀ lẹ́yìn ìgbà tá à ń jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn àṣojú wọ̀nyí kò òun náà ni kẹ́nìkan máa wá wọ́n máa tí ọ ní èméjì nípa pé sọ́nà ọmọba yẹn ti ń bẹ àbí o ọlọ́run tó olóhùn ti ń bẹ àbí o ọjọ́ máa tara rẹ jẹ ń dáàrí kó láti ṣe pé kó láti ṣe máa sọ pé ń bẹ ẹ tó dájú bá ń bẹ nítorí pé lágbájá bẹ́ẹ̀ mà lọ́ba kù ń irú àwọn aṣojú yẹn fún yín bẹ́ẹ̀ náà nínú àwọn aṣojú wọn náà ní kéèyàn ọmọ nípa Muhammad sallallahu alaihi wa ó ní láyé tó fi kí nínú ẹgbẹ̀rún dé láti fi lòdì wá òní wá lẹ́yìn náà gbà tó títa ní táwa táyì sí lárúbáwá gbogbo orú nǹkan wọn nínú àwọn aṣojú nìyẹn eléyìí táwọn tẹ́sí náà tí wọ́n máa lò nínú àwọn fìdínà nìyẹn ó nídìí láti dúró dọ́gba díẹ̀ sí rẹ̀ àti gbogbo àti wọn bá ń gbé gbogbo nǹkan wá tí ìbá ti pé mánì rẹ̀ bá lágbára tí ìbá ti kó oṣù gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo ó súnmọ́ kéèyàn ti máa jẹ́ mùsùlùmí kó padà di kékeré. bákan náà wọ́n máa ń tẹ́lẹ̀ méjì nípa súnà nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam sunna yẹn wọn lè ọgbà gbó alukurani lásán làwọn gbà gbó torí pé sunna àwọn òrìbí tọ́nà ti sọ fún wọn sọ ṣùgbọ́n alukurani ọlọ́run sọ fún wọn sọ wọn máa sọ àwọn sọkúsọ ìsọkúsọ lẹ́yìn wọn náà máa. bákan náà máa tí èsì kìrìtìlìtì àkùránì yẹn náà kò dáhùn lójú lọ́dọ̀ ọlọ́dọ́jú àbí lọ́dọ̀ ọlọ́ kò dáhùn lójú àbí ẹ̀yin ò ni àbí ẹ̀yin ò ni ọ̀bẹ kọ̀kọ́ fà ọ́ tàbí mo ti dà eléyìí ti ta rọ́bà túrúgba yẹn sísì àbíkọ́ sọ̀rọ̀ àwọn náà ní láti ṣe constitution náà wọ́n náà ní láti jókòó káwọn pé ìjọba bá wọn láwọn náà àwọn òwe là ṣe eléyìí wọ́n máa wá ọ̀nà láti gba kú lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà máa méjì nípa àwọn àti ìwà wa alihi wasallam wọ́n ti sọ ike bọ́ọ̀lù fúlàní àti wọn yẹn òun fẹ́ ju àwọn ẹ máa gbọ́ lẹ́nu àwọn dìde lẹ́nu wọn máa rùn láti mẹ́lì mẹ́fà wọn máa sọ̀sọ̀ kú sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n lè sọ fún àwọn sàhábà yẹn kó wọ́n ti jẹ́ ní àwọn ti ń para ti ń bára wọn jà ikú àtàkì sọ̀rọ̀ wà wà ní ìwà àwọn fún wọn máa àtẹlẹ alùpùpù náà kankan báwo lè dé èèyàn láì jẹ èèyàn àfi kọ́ ọtí èèyàn náà kó o tó dé èèyàn àwọn sọkúsọ bẹnu kò mìà wọn náà máa tẹ̀lé wọn ká wọn náà máa wá ti jẹ èèyàn ìdínú tọpọlọpọ òbí máa lọ sun orí tẹ bẹ́ẹ̀ wọ́n jẹ rúkú má ti tẹ̀sìn kó lè yí orí rẹ̀ kó lè yọ ọkùn rẹ̀ kó lè yẹ ẹ̀dọ́ rẹ̀ oúnjẹ kújẹ bẹ́ẹ̀ náà ni ẹ rí ibi ọ̀pọ̀lọpọ̀ tọ́ba ti sàlàyé kankan fún ọ náà ti gbọ́ ọ̀rọ̀ àgbẹ̀ síbẹ̀ náà àwọn ṣọyàtì nìyẹn àwọn ṣẹtọ́ọ̀nì nìyẹn áá púpọ̀ nìyẹn ti lè jẹ́ ṣẹtọ́ọ̀n ọ̀pọ̀ nìtọ́lọ̀ ń sọ pé mí lẹ́nu ti nẹ́tí wọ̀n náà ṣẹtọ́ọ̀nì bẹ́ẹ̀ náà àlejò ní ti bẹ́ẹ̀ nu àwọn èèyàn torí ẹ̀ àwọn ni alẹ́ ọmọ jìnnà sídìí kò sí lọ bàbá ti fẹ́ rí wọn náà fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹni tó ń ṣe tọ́lọ́ àwọn ẹni tó ń ṣe lọ́ọ̀ lójú méjèèjì àwọn ẹni tó mẹ́sìn wọn ní kókó tó òfin àwọn paramẹ́tì tó fẹ́ máa ti yá àwọn kọ́ ọlọ́mọ kọ́dà àwọn ilé sípè fún ọgbà pẹ̀lú àwọn bàbá àbákò àwọn àyà àdánù wọ́n wá máa lé ọ wọ́n máa lé ọ sí nàtẹ́sí ọlọ́ wọ́n bá ṣe lé yà sí nàtẹ́sí ọlọ́ tó nà bá sí nàtẹ́sí ọlọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa tún máa nà jẹ́ ẹ̀dá ọlọ́mọ ti wá lọ́ọ́ máa nà torí ìdí ẹlẹ́yìn bóòlù ẹ̀ ti wá dúró níwájú gbogbo àwọn àdúgbò yìí ẹnì kan ti pé jókòó bẹ́ẹ̀ jókòó síbi àdúrà tó lọ́ọ̀ agbára tí ó fi ọdún mọ àwọn kan táwọn sóògùn àwọn ọmọ bíi nǹkan kù lọ́dọ̀ wá pé àdúrà fún wọn fẹ́ kọ́kọ́ fà wọn náà mú kí wọn lọ́ọ́ máa dìbò ọ̀pọ̀ wà wúwo àkáyé. akramakumullah ẹnì kan sọ fún ẹ pé àtọ̀lá tó lè gbọ́dọ̀ àmì àbí kí náà ń pè é tẹ́lẹ̀ ẹ̀yin ṣe ọ̀dà ẹ̀yin máa ṣe àtọ̀lá tó Ibrahimiya ẹ̀yin dúró lẹ́gbẹ̀ẹ́ kan káwọn ọmọ tẹ̀lé fásitì lẹ́gbẹ̀ẹ́ kan káwọn ìjà ní tí ó títẹ́mí tó lè gbiná ẹ̀yin lẹ́yìn àgbiná ẹ̀ dùn náà náà. akramakumullah bẹ́ẹ̀ ni wọ́n lè sọ pé à ṣéke wá lẹ́nu wọn lọ́wọ́ máa gé òní kẹ́kọ̀ọ́ òní jókòó wọ́n máa mú ọtí méjì nípa ẹ̀sìn ọ̀nà. akramakumullah ẹni tí ọba gbọ́ lọ́gbọ̀ kò lè dúró déédéé torí tí máa ń sọ gbogbo nǹkan èèyàn ní ọ̀ èèyàn ní ọ̀ èèyàn ní ọ̀ èèyàn ní ọ̀ wọ́n mì ọkàn rẹ̀ wò tọ́másì mi wò tọ́ bá rí mi tó fi dà wó ó ti wọ̀. àmọ́ gbà tán mi hù tí wọ́n bá dúró títí pé mẹ́wàá ní òtún bẹ́ẹ̀ níta sọ náà bóòlù ó ti dúró títí tó fi wá máa bẹ lórí ẹ̀sìn ibi tá mi wò wá. oríṣiríṣi nǹkan ni wọ́n sọ fún ọ látàrí nǹkan tó ń ti ọ látàrí nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ. ike nǹkan tí ọ pa ni ló ti ó ti ọ àbí kó tún padà sídìí rẹ̀ ìwọ wa fi hàn pé rárá o ibi jẹ́ mi dé yìí a pẹ̀lú ọ̀gá náà kò máa tẹ̀síwájú náà ìjọ náà kí n padà síbi orí kú ọlọ́mọ ti tètè tó ìdúró tètè nìyẹn àwọn máa bẹnu àtẹlẹ wọn máa bẹsì jẹ wọn máa sọsọ kúsọ nípa ẹ lórúkọ bá lómìnira láti sọ̀rọ̀ náà ìwọ bàtà lẹ́nu ibi tó wù wá là ń wá bà ọlọ́mọdé kẹnu wọ́ wà wà lọ sínú náà jà ánà àkàrà máa fún mi wá ìgbà míì wọ́n máa sọ pé ọmọ èèyàn ní òmìnira náà ó lómìnira ó sì lẹ́tọ̀ọ́ láti lè sọ nípa gbogbo tó bá wù nígbà tí èsì gbá lù ìgbà míì wọ́n lè sọ pé ẹ̀tọ́ ọmọnìyàn àbí wọ́n sọ pé ẹ̀tọ́ obìnrin wọ́n kò máa bẹ̀rù àtẹ́lẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba wa obìnrin á máa sọ pé gbogbo àwọn òfìsà kánú àkùrá nìkan tó làánú bóòlù ọlọ́run ọba ó ti máa sọ pé kẹ́yìn ọ̀fẹ́ yàwó mẹ́rin òsìgbà káwọn ọlọ́kọ mẹ́rin àgbọ̀bọ̀rù lọ́lọ́kọ mẹ́rin wèrè wèrè aláìlórí lọ́wọ́ ọkọ̀ kan tọ́nà ọ̀la ní kọ́ fẹ́ bọ́lọ̀ kan lé bọ́lọ̀ kan lé bí ẹ̀ bá lẹ́ran kó ló ń bẹ́ máa ti ẹgbẹ́ ọ̀pọ̀lọ̀ pàdé àtọ́rọ́ mọ̀ fún wọn obìnrin mi lè sọ ibi kí ló dé ọlọ́run náà ní fi léèrè wọn ike torí àwọn lẹ́tọ̀ọ́ nílé ayé yìí tí wọ́n tara wọn jẹun ibi ẹ̀yin jálòmí lọ kọ́ lè wélo bí gbogbo ó ti dàrú fún láyé lálùkù yá mọ̀ pé kí ló dé gan lọ́lọ́run náà sọ ibi ẹlẹ́rìí kan ọkùnrin ẹlẹ́rìí méjì obìnrin yóò ṣe déédéé rẹ̀ méjì tọkàn báwo ni where is the quality where is talk ìrọ̀lá pé wàá máa ti jẹ́jọ́ ọlọ́run ọba tó dájọ́ òun tó ń sọ fún pé where is talk ọ̀gbá ó sì wéka ìwé jáde bá mi ìlú àkàràmọ́ fún wa ẹlòmíà fún wa sọ ibi kí ló dé tọ́lọ̀ wọn ni tó máa fẹ́ gbógun ìdájí tó ọkọ̀ ọkùnrin ni wọ́n ọlọ́run náà lọ́n bá gbà ẹ́ subhanallah ẹ́ rí i pé gbogbo olú ẹ̀ náà ló ti gba yìí kan wọ́n á máa tètè pé kò sí ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wá sókè ó ní gbogbo oko ìjà síwájú ó nídìí ká máa pàdé àwọn èèyàn ká máa ká máa jẹ́ pé àwa ni wọ́n máa rí ẹ kí lọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe jù bẹ́ẹ̀ wọ́n tún pàṣẹ jù bọ́ wọ́n sọ pé kí lọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe wọ́n sọ hmm, kí lọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe jù bẹ́ẹ̀ àà àbàyè aláṣejù àìmọye nǹkan tọkùnrin lè ṣe tó lè ṣe àìmọye kó tó dìde ń bẹ̀ wọ́n fún òrùn mẹ́wàá torí délé gbogbo olùkà lórúkọ pé àwọn lẹ́tọ̀ọ́ àwọn lè sọ̀rọ̀ tó bá wà wọn wọ́n máa takọ ọlọ́run wọ́n máa takọ ẹ̀sìn ọlọ́run nínú fìtínà nìyẹn báwo lẹ́yìn obìnrin yóò kó ti dúró déédéé báwo lẹ́yìn obìnrin yóò kó ti gbà kọlọ pé tọlọ ṣe lófin ọtẹ wà lọ́rùn àtẹtọlọ fi pa wá ọtẹ wà lọ́rùn a lọ́rọ̀ kan pẹ̀lú ọlọ tọlọ ń bá ti ṣe àwátẹ obìnrin mi àtọ pé a kí ló dé nínú àkùrọ àná kò síbi tọlọ ìtọ pé kọkùnrin máa wọ ọkọ gbàgẹrẹ látòrí délẹ̀ àwọn àníkàwọ obìnrin ọkọ gbàgẹrẹ látòrí dé náà àwọn olùgbé o bàbá ti délé ọmọ níjà wọn wà lùdá náà àwọn ọ̀fẹ́ ẹ iná lẹ́ẹ̀fẹ́ subhanallah tó nínú àwọn fìtínà tó wà ní kó lẹ́sùn wá tó àwọn obìnrin táwọn ń tẹ̀sìn ọlọ́run táwọn sọ gbàgẹ̀rẹ̀ láti gbogbo kínní wọ́n máa fẹ́ ṣe yẹ̀yẹ́ máa ṣe àwọn alùsùnà níyàwó ẹlòmíì lè gbé fún mọ́kà dékun òsì mọ́kà ọ̀gbádùn dékun ọba kò lẹ̀ yorùbá kò sí fi kàkà láyé ibẹ̀ náà wọ́n ti ṣe wèrè ébi kò símbò mi láyé àwọn míì dáhùn ń ṣe fúnbò mi báyà bí àwọn South Africa East Africa àwọn kan ń ṣe sígbà tí wọn kan ṣe òjòjú táwọn máa máa ṣe àwọn Yorùbá náà léegun kò ṣe fúnbò mi láyé àwọn àlékún mọ́ka ẹ̀kọ́rọ̀ ẹ̀kọ́rọ̀ àwọn obìnrin tí ń ṣe tọ́lọ́ tó bá ti yọ bá àwọn máa fi ṣe yẹ̀yẹ́ ni nítorí pé kínní ó wù wá kí gbogbo èèyàn tọ̀ dànù báwọn ti tọ̀ dànù ó wù wọ́n kí gbogbo ayé ọmọ sídìí lẹ̀ gẹ́gẹ́ bí gbogbo àwọn tẹ́ sídìí lẹ̀. yá ni ìtótó fẹ́kù mọ́ fún ọ gbogbo tọ́lọ̀ ní kò gbé pamọ́ gbogbo ẹ̀ náà lọ́wọ́ àtà yìí. yọ wà á máa wù àwọn pé ẹ̀yin tẹ̀ ń bora kí lẹ̀ ń bò títí òfin làwọn náà ẹ̀yin tẹ̀ ń sídìí lẹ̀ náà àwọn àyà àti bàbá tí ọ̀rọ̀ yé àánú wa ń tèèyàn àti wọ́n lè mú sísọ́ọ̀sì kan máa gé aṣọ wọn kan máa gé dà ẹ ti gbàgbé kówó yín ló fi rà ní wọ́n máa gé dà ìyá òtún wọn á máa tó gungun ìyá fitinà yóò máa tó gungun wọ́n bá wọ́n bá ti gbẹ̀rù wọn máa gé wọ́n máa gé ìdìbò yín tó bá ta yọ èyí ká wọ́n fẹ́ ẹgbọ́n subhanallah tó ọwọ́ ayanilẹ́nu kúrò àwọn ẹ̀yà wọn tó tó ké wa ẹ dákun ẹgbà mí o kó o láti o oyún lọ́mọdé wa àá ẹlẹ́yìn náà lè ara lọ oko yín wá kílẹ̀ ń pariwo sí ibi ara máa lọ máa lọ. torí ẹ ẹ rí pásítọ̀ fìtínà làwà yìí ọmọ yín kùnrin tẹ́lá ti rí pé ṣèṣe ẹni tó lẹ́sìn inú ọmọ bíbà mi ọ̀ràn lè jó o ṣe tí wọ́n fi jó láyé ìṣèlú o bá mi ọ̀ràn mi lọ́ọ́ lè jó rí o. áá nígbà bàbá ti ọ̀rọ̀ ọ lọ kó o sì rámà rẹ ọmọ rẹ rárá rẹ ó ti wá burú. tójú á ti dáhùn abọ́mọjà lọ́mọ bá ya ìyàkúyà nínú gbogbo obìnrin lóyún ládùúgbò tọ́jà ìyàkúyà tọ́jà garawa inú òbí mi ó tún máa dùn pé yọ ọkùnrin mẹ́ta nu èmi ló fi ọmọ àjànà kó kéèyà ẹ àtọ́jà náà bàbá pé ọkùnrin ló ń kéde tó bàbá àlọ́ ọmọ wa fẹ́ yọ ọmọ rẹ inú bí yín. àsìkò fìtínà là wà ìwọ ọmọ fóònù ó ti wá dúró tẹsí rẹ bá ọmọ mi bàbá ọmọ lè lè ní wàhálà àfi bí eré èkúté àtolóńgò bàbá òní tẹsí wọn mọ lè ka gbogbo tó bá wọ tẹsí orí ọmọ olórí ikú ọmọ olórí ikú báwo olórí ire gbogbo yẹn máa ń kọ́ ọmọ rẹ nítorí kọ́ ọmọ lè tó lórí ire nì nítorí kọ́ ọmọ wa ń tẹ̀sí wa dó lórí ikú lọ́dọ̀ tiẹ̀ àsìkò fìtínà là wà ìjàmbá bóòlù àti dúró lórí ẹ̀sìn wa.

káàkó káàkó kó sọ ìwúlọ mẹ́rà balẹ̀lẹ̀ kẹrù ni àbí kele ka wáṣí kẹrù jẹjẹ ni àbí kele ka pẹlẹbẹ àbí rúkúdú ni ńgbà bá sá fún wa dá àkókò ó dálé ó dálé kó tó pàkí o torí wá yá ni torí òní gbé máa wò bàbá àti kòwò ńgbà tó tó àkówó dá wọn wá jókòó bẹ́ẹ̀ títí lẹsùn tọ́mọ tó ti lọ lálẹ́ ẹ̀ padà àgámá bí ọmọ ọ̀dọ̀ wọ́n tún padà àgámá ètò ìrọ̀bá ti dàrú dánù wò lóṣù kọ́ balẹ̀ wọ́n fi balẹ̀ ìjọ wọn náà bá kánú tẹ́lẹ̀ ọlọ́dún wa ta àmì rẹ̀ báyìí òtúbà olóòmù ti má òmù ogoro má masalasi masalasi masalasi ọlọ́run tó ti àwọn ṣẹ̀yà sí nìkan tí ọ ọlọ́dún àbí ọdẹnu ah, àfikún ah, mẹtọ́tọ́ bẹ́ẹ̀ tó lọ àgbẹ̀jẹ̀ masalasi masalasi ṣé masalasi náà gbogbo nǹkan títí wọn tàbẹ̀ pa kó di kó tó máa sí lọ àníkó kú lọ́dà àràkọ́ wọn náà bóòlù ó sì wá dúró tẹ̀sí bóòlù ó sì dúró tẹ̀sí ọkọ nǹkan kan mọ́sálásí pẹ́sìn ọlọ́ọ̀ni ọwá délé ọwá pé ìyàwó rẹ pé ìyàwó mi àtẹ́ńtàǹsì báyìí báyìí kọjá wọ́n mọ̀ ní báyìí báyìí lẹ́sìn ọlọ́pẹ́ wọ́n fi orí fún wa bẹ́ẹ̀ ni o èmi ọba ní sẹ́sì yíta lẹ́sìn o fọ́ ara rẹ o kà lọ́dọ̀ bàbá mo ṣe mọ́ ètò ìtọ́lọ̀ tẹ̀sí tó bóòlù ó sì wá dúró lórí ẹ̀sìn rẹ torí ẹ ló ti jẹ kí tó ń kálukú wá bá wu ara rẹ lórí pé nǹkan sí ọ. fìtínà èyí léyìí tó ní í ṣe ra fìtínà oríṣi méjì oríṣi kejì ó náà ní fìtínà fẹkùfẹ ọkàn fìtínà fẹkùfẹ ọkàn á rí i pé láyé lọ́nà àwọn fíìmù burúkú pọ̀ láyé fíìmù burúkú pọ̀ láyé tó ẹgbẹ́ tó ń bá ń pọ̀ títì gan ó rí i pé gbogbo ọmọlúwàbí wọn yà sínú sí ni àwa mélòó la dò àwa mélòó la tẹsẹ̀ márùn àwa mélòó la fọwọ́ bojú wa àwa mélòó la ti subhanallah àwa mélòó la sọ pé ọ mọ ká ti dìmú yóò tó ibi títí náà la wáyé ibi tọ́mọ̀ ọ̀hún máa dá wa wọ̀ ẹ̀yà wo lónìí ọ̀pọ̀lọpọ̀ ń táwọn èèyàn ń wò wọn ìjókòó sídìí rẹ̀ àfi jẹ́ sí nǹkan kan wà tí ń ètí wọn kọkọlọ wọn kéènì ẹrí pé ẹsẹ kò fìdí náà kó lẹ́yìn òfin dúró tẹsí ní tẹsí àwọn táwọn èèyàn ti tí ọdà lónìí àbúrò fún mi wá àwọn èèyàn ń jó lórí ìsirísi ijó pẹsẹ nídìí kan lọkọ torí kẹjọ ń pè ní ijó náà nípa ọmọ bó ṣe máa tàkòtò tó máa fẹsẹ̀ rẹ̀ tàkòtò tó máa tàdíreke tó náà náà ń pè ní ijó ẹ̀yẹ́wò tẹ̀ máa ń kọjá lọ lọ́nà wọ́n á gbé orin gbàgbà gbogbo ká ẹnìkan wá tó ń sọ rẹ́kọ́ọ̀dù yẹn gbogbo olù wọn lù ẹsẹ̀ rẹ̀ ń bá mu gbogbo ẹ̀ ń tàdílé ṣe ń bá mu kí ni máa gbogbo ọba tí oh, what a talent ẹ̀ talent nìyẹn talent kọ̀ fìdí náà ni àkàràmọ̀ kan ló wá ẹ̀ yóò tún máa pàṣẹ yóò bá sọ pé ọmọ wa ní lọlé ọkọ wọn yé sí wọn yé ta ayẹyẹ lẹ́ẹ̀mejì ọyá ẹ̀kọ́ lérí ẹ̀kọ́ lónìí wọn bá pè lérí wọn bá kó lónìí títí náà bẹ́ẹ̀ yín náà pè lérí ẹ̀kọ́ lónìí ẹnìkan ni ta àwọn ọba yẹn ló darí ọyá àwọn bàbá omi kankan rẹ máa bọ bàbá omi kankan yẹn máa bọ darí wọn máa dúdú sódà rí wọn ní wọn gbọ́ bó láti máa kí ọ ọba sọ fún wọn bá ń tẹ kọ̀ǹgọ́ ọmọ lù lọ́lẹ́ tí ó dùn máa kókó orí sọ̀lẹ̀ ọmọ lù àbá lónà bá bọ́ ta pẹ̀lú aṣọ òfin ní bá ń ṣe báyìí ní bá ń ṣe báyìí ní bá ń ṣàtìlẹ́kẹ́ fọlá àwùlà wọlé àbú wọlé ilẹ̀ òfin sí nàlà àwàtẹ̀ má bóyá ò lẹ́sẹ̀ dúró lórí ẹ̀sìn tó ẹgbẹ́ gbogbo èèyàn bẹ̀rẹ̀ yóò dé ìjọ́nà tẹ́lẹ̀ àtàwọn bóyá ò lẹ́sẹ̀ dúró Abraham kọ́mọ́ sílẹ̀ yìí náà rí ní gbogbo mi lọ́rìn ìhòòhò gbogbo mi pátá àfẹsọ́nà bá sànù máa ń tètè wọn lẹ̀. ó ti wá wọ kòkòtò jáde gbogbo awé ẹ̀sì rẹ ń ti hàn tà gbogbo èèyàn rìn pátá ń tí ti dà. ọwọ́ anítọ̀ ń pọ̀ ìgbẹ́ ń pọ̀ ẹsẹ̀ mọ́tò kí ni fẹ́ sílẹ̀ ẹnu kọ́ fẹ̀tínà tí gbogbo èèyàn kọ́ máa yàgbẹ́ bí wọ́n ti máa tẹ̀wọ̀n kò sí tìjú ètò bá tiẹ̀ tún rọra ń pé àwọn tẹ̀lé sídìí fún gbogbo yín oní ọ̀rọ̀ la ti suẹ́tà kan mọ́kùn pé títọ́ bá dé o suẹ́tà ọ̀gá ìdí dé o la hawla wala quwwata illa billah ibẹ̀ ló máa fẹ́ tí wá wọ jìlbá látòkè délẹ̀ olúwa mú ìwọ̀n nù ogun àwọn yàrá fẹ́ ogun tó kọ̀ ọ́ ọjọ́ ti ile báwa náà ti ti gbogbo ìdílé títí náà nìyẹn bóòlù ọmọ àwọn ti dúró lórí nínú fìtínà náà nìyẹn àwọn ọmọ wọkọ ọkọ sọ̀rọ̀ ọwọ́ ara nìkan tí wọ́n fẹ́ sọ pé mo bá o ní mi gbà kí ló gbà ó ní aṣọ tó ń yẹn wàá mi fẹ́ dáadáa gbogbo ìyẹn wọn ìṣe ọlọ́ọ̀dẹ ó ní à bẹ́ẹ̀ mi wọ́n bá fẹ́yàwó ohun ọ̀fẹ́. ọ̀pọ̀lọpọ̀ obìnrin fèsì sí nàyẹn nílé ọkọ ní obìnrin wọ fèsì ọkọ sí ó ní òun ò lè lé tó bá ti jẹ́ pàtó ọmọ òun mi ìyá ọkọ ni ìyá ọkọ sọ pé àwọn sọ síyàwó rẹ̀ ń wọ̀ omi ọkọ ni nígbà tí ọbẹ̀ níyàwó bàbá rẹ̀ wá ní múyàwó tó ọbẹ̀ jẹ́ ẹ̀yin nígbà tí àwọn dẹ́tà ìdí pẹ̀lú ìdìbà wọn ni a ah, wà á lè papò fẹ́mi lè. ayé mi ti nà la wa ṣé wọn náà wà á ti torí pé bàbá ọmọ tó fẹ́ fẹ́ ọ ó lọ wọn fẹ́ ni tí má ti wọ dìbà kù báyìí wọn náà bọ́ dìbà kù dà fìdí nà. sẹ́ẹ̀tì ló ti sin lórí ẹ̀sìn ní abẹ́ pàdé. àbúrò àwọn ọmọ wọn ẹ̀rí pé láyé ni orin pọ̀ lórí ìjú ń bẹ́ńbẹ́ kákàrà ń bẹ́ńbẹ́ àdàpọ̀ àdá àdúgbò ẹ̀ pé gbogbo ẹ̀ bẹ́ńbẹ́. ewu lẹ́yìn máa gbọ́ bìtìbìtì náà wà àìgbọ́ kankan àdúgbò ẹ̀tú dédé lórí ẹ̀sìn yìí. ẹ ẹ̀mí ẹ̀gbọ́ kankan àmọ́ babalẹ́gbàá mọ̀ ọmọ gbọ́ à ọ̀daràn náà ni ẹ̀ bàjẹ́ babalẹ́gbàá bàjẹ́ baba sókótó bàjẹ́ baba lóṣogbo gbogbo ọ̀nà ọ̀daràn náà ni ẹ tó torí ẹ èwo lẹ́yìn ń gbọ́ ìwọ lọ́sẹ̀kù ìwọ lọ́sẹ̀kù ibi jẹ́ ti dúró tẹ̀sí nù ẹnìkan gà fúti dàmà ń ká kúránì ń bẹ̀ ni mo gbà tiẹ̀ a ọ̀daràn náà nìyẹn títí gbogbo ilé ọtí ló gbogbo ilé olókòkò lórí ọtí gbọ́ gbogbo ẹ̀ tó nítorí ọ̀daràn náà gbogbo ẹ̀ ìyẹn ni pé bá ti yanjú gbogbo ẹ̀ tá a sẹ̀mí fún ẹ̀ rí i pé láyọ̀ wa ní ìsìn àbúrò àwọn ọkùnrin wọn ẹ̀ rí i pọ́kùnrin lúpọ̀ ọmọkùnrin kọjá máa dọ́kọ́ máa. tó bá fẹ́ gbà kankan ní ìdá ọkùnrin ọkùnrin ni ó tó papọ̀ lẹ́yìn bá wa dá mọ́ra pé ẹ káwọn ọkùnrin ó dúró lọ́sọ̀ káwọn ọkùnrin ó dúró lọ́sọ̀ ká do you think you are in tó ni ẹjọ́ ẹ tó papọ̀ járe ayé ìdílé ni tètè náà máa náà máa mọ́ àbọ̀rọ̀ adúró ẹ̀yìn rẹ ẹlòmíì ìbò òkò tí wọ́n ti ń kọ́ lọ́lọ́ sí lóòótọ́ ọbẹ̀ lẹ̀ mọ́fìn olóbìn ẹgbẹ́ tó máa tó two hours tóbi òfin lẹ̀ mọ́ tó lọ lẹ̀ mọ́ ó kéde àbí lójú ara rẹ̀ ó kéde láì sáwọ́ náà hawla wala ara àwọn àdáwò ayé wa nù mélòó ẹ wá tó tara àwọn ní àwọn èèyàn padà dẹni tó dààmú má tó bá wù àwọn ìyàwó wọn fún wọn sí ìyàwó fi máa yàn lè mọ́kọ lára nígbà tí gbogbo òdo déédéé di ẹ̀sìn wa ma ìyàwó dẹni tó ṣe é pé ọkọ mà ó tún wà ní ọkọ tó máa sọ pé ń lè sọ̀rọ̀ tó rẹ tó tó yàn lálẹ́ ń gbọ́dọ̀ bá sọ̀rọ̀ atúnilọ́kọ́ wọn ló lè tún ní síbi tó ọ ṣe tẹnu déédéé síbi. subhanallah látàrí àwọn èèyàn ìfẹ́kùfẹ́ ọkàn tí wọn ò lè sáwọn tí wọn ò lè sọ́ra fún ọ̀pọ̀lọpọ̀ ti dẹni tí ò lówó má ò lówó kankan má. ẹ̀yọ́ bí ẹni tán lọ lọlé aṣẹ́wó òun jáde ìyàwó rẹ̀ náà òun wọlé níyàwó jáde. ọ̀rẹ́ rẹ̀ wá sọ pé tó rí pé ìyá alágbájá náà ní akẹ́ni tí wọ́n jáde rẹ̀ lọ ni. ẹ́ làwọn ò lọ́wọ́ adáwò láti wọ nílé ayé láyé akérèmọkùnrin wọn ẹ ẹ ilé bàjẹ́ tọ́ba péyàn lọ́mọ rẹ̀ yọ lọ́mọ mi tọ́ba tí lóun ọjọ́ mọ ọmọ tètè sọmọ òun lọ́sí lòun fẹ́ ṣe nítorí pé òun ọmọ bíyàwó tẹ́ ń tóyún wá táǹkó ńlò náà ńlò tání náà tọ́mọ bá lòun ọjọ́ mọ rẹ̀ mọ ọjọ́ mọ ọmọ bíyàwó bá tí lóun kọ́ lóun fi fún kò fi fóun abẹ́ ẹ̀gbọ́ rẹ̀ nígbà tí títí náà kọ̀ láyé náà àkàrà nígbà tí fìdí náà bá dé báyìí ẹ má gbàgbé ànábì Yusuf alayhi salam fìdí náà dé bá ó sì borí fìdí yìí ṣùgbọ́n kọ̀ọ̀kan dédé borí nígbà tó ń padà lọ. obìnrin tó níbi gidigidi nǹkan mi tún wá fẹ́wà rẹ̀ ó tún sọ déyàn ńlá ó tún jẹ́ ìyàwó ọlọ́lá so eléyìí ó wá gbéra rẹ̀ wá kàgbé àkọ́kọ́ lọ́nà tó ti fi tó bá bá ti dìnnà ẹnì kan adémàláyé dípò pé yọ máa bẹ̀rù bátìrì òtù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí ló mú Yusuf má ti bàjẹ́ ìbẹ̀rù ọ̀dọ́. àwa náà yẹ ẹni tó mọ̀ wá lè má rí wa ṣùgbọ́n náà ọba tó ní wa kò síbi tá a lè wà láyé tó ní rí wa. ẹjẹ́ máa bẹ̀rù ọlọ́run gbogbo gbà. ẹ ká rántí ìpele ayé táwa wà yí báyìí ilé ayé wa wọn mú kájà kámójútẹsìn wa dáadáa káàsì dúró déédéé lórí ẹ àwọn mùsùlùmí náà mọ́sálásí wa gbogbo àgbọ̀dọ̀ máa gbẹ̀yìn bẹ́ẹ̀ nínú àwọn ìgbésẹ̀ eléyìí táwọn ọ̀dẹ́ Islam tí wọ́n ń gbé òun náà ní gbogbo ọ̀nà tí wọ́n fi mú kórìíra tí wọ́n lọ sí mọ́sálásí jẹ́ bó ti ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá mẹ́rin tí olórí ikú kan ní New Zealand ọwọ́ ọmọ láti tìmátìmá ìbá kò tó gbẹ́jọ́ láàrin ìṣẹ́jú péréte ó sì ti pa èèyàn forty eight lọ́jọ́ jùmọ̀ tó ti bí ìmáàmù ọmọ Yorùbá ni lè máàmù bẹ New Zealand lẹ́bàá Australia àwọn òyìnbó náà ní gbé bẹ́ẹ̀ ń pa ìwò pé ẹ má lòkè ẹ má lòkè ẹ má jáde ẹ má jáde wọ́n sọ́ọ́ ti gba tẹ́lẹ̀ kẹ́kẹ́ pé mọ́mọ́ wọn láti. ẹni tó náà ní kọ́kọ́ lọ́kọ́ kó lórí igbó tó bẹ̀rẹ̀ sí ní yẹn. èèyàn kọ sí éèdì kú lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn méjì ti kú lọ sí wọn ti lẹ́yìn fífi báyìí kọ́lọ́n tó bá jẹ́ pé mùsùlùmí kan ló bá lọ pa káfíìrì bẹ́ẹ̀ ìwé ìròyìn ìgbà tó lò tó ń kàǹkà wọlé sí rẹ̀ ní abẹ́ pa náà ló kú bí abẹ́ kí owó sí bẹ̀ lówó sí kí wọ́n wá tẹ̀. torí délé ẹ má sọ̀rọ̀ alẹ́ fún káfíìrì kú ẹ sì jẹ́ ẹni tí ó lákèé láwọn afúlásì gbogbo. sọ àwọn ọmọ tí máa máa sọ wíwọlé wíwọ̀de àwọn èèyàn jíjáde àwọn pàápàá lọ́jọ́júmọ́ wọn máa kéèsì o nítorí pé nítorí lè ti lẹ́nu ẹ̀ máa dẹ́lu mi lè àníyàn ilẹ̀ dáma ẹ̀ lè dá ní ẹlòmíì mọ́ kọ́nà ọmọ sọ rẹ̀ sọ wa. bẹ́ẹ̀ ló lórí ikú kan ní nàìjíríà yìí lọ́wọ́ gbé sórí Facebook ó ní ṣé òun sọ pé sọ̀rọ̀ ó ní ṣé ọ̀tá kàn fún wọn lórí ikú tí ń bá yẹn ní òfin pàdé bẹ́ẹ̀ ẹ́ làwọn ọ̀dọ́ ẹ̀mí ọmọ èjì tọ́lọ́ wọn bá sọ pé kíkà àbọ̀ owó ọ̀sẹ̀ pẹ́rẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀dún wọn pa mùsùlùmí ọwọ́ ní sẹ́kúlẹ́tì kan ọmọ nàìjíríà bí. tọ́ alihamudulilá lórí wọ́sáàpù ló ti ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn wá dá lọ wọ́n wá gbé kọ́tù rẹ̀ síta ó ní ṣé sẹ́kúlẹ́tì kan fún un tó ráwọn kó gáàsà àbú rẹ̀ ní mọ́tíláṣí àbújá náà ẹ́ kí wọ́n wá bá wa pa àwọn mùsùlùmí ẹ̀fọ́ àwọn kẹsìrì ẹ̀yìn lẹ̀ fúra lẹ́ẹ̀mọ́ tara ẹ̀ ń àwọn kò káńtà rẹ̀ mọ́tíláṣí àbújá wọ́n wá gbé fọ́tò rẹ̀ yọ alhamdulillah láti mọ̀ sáfún wọn wá gbé sórí facebook ẹni tó lórí ikú ìsọ̀ni ó kọ́ rẹ̀ sí ni òun náà wọn pariwo ní ìsìnkú ẹ̀dá fún o òun ọ̀gá lérò bẹ́ẹ̀ o ẹ̀rú tiẹ̀ ń bọ̀ òun lórí fámìlì òun lórí gbogbo àwọn bàbá òun nísìnyí àtàwọn ẹ̀yẹ òun wọ́n ti ń wá wọn náà ká o òun ní sẹ́yìn wọ́n fẹ́ kọ́ para òsì fẹ́ kù torí di eléyìí ẹjẹ ká ní ìfura ọ̀pọ̀lọpọ̀ máa fi sọ̀rọ̀ sọ wa àmọ́ kí ló ń tuta fún àyè oṣù rọjà kò sí ìjọsìn kan pàtó tó yàtọ̀ sí ìta àdínsẹ bọ tẹ́lẹ̀ lẹ́sìn islam ká sí lọ bó tilẹ̀ jẹ́ pé ọ̀kan ló jẹ́ nínú àwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rin èyí tọ́lọ̀ wọn bá gẹ́gẹ́ bó ṣe ṣe àgbòsí ṣiṣe ní ìwọ̀ lójoojúmọ́ ní gbogbo oṣù ọwọ́ àṣejìdé ìwọ̀ rẹ̀ ní tọ́tọ́ kàmá láwọn oṣù mẹ́rẹ̀ àwọn náà lóṣù rọ́jà oṣù bẹ̀lùkáìdà oṣù bẹ̀lùhẹ́jà àti oṣù mọ̀háfà bọ́lá wọn bẹ̀rẹ̀ lẹ́dàá kọjá kí dáadọ́ máa tẹ̀lé sí wa àwọn mùsùlùmí tí wọ́n ti kú tó ṣe kí wọ́n ló gbà di ìṣẹ̀lẹ̀ yẹn ọlọ́ọ̀dà kún bá àforíjì wọn ọlọ́ọ̀dà kún bá kẹ́ wọn bá kẹ́ wọn ọlọ́run kọ́ bá àforíjì wọn bá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 اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر